mi lọ bẹ́ẹ̀ rèjì sí eh, ìyàwó mi ti gbé wàlá ẹ ẹ gbé bájú mi pẹ̀lú wa wàlá bẹ́ẹ̀ bá ìlànà lọ́wọ́ èmi lọ́wọ́ ó lọ́wọ́ fún mi ni ìyàwó mi ti gbé kílẹ̀rí wàlá ìtàlá ẹ̀mí ni wa àtàkùn wa sílẹ̀ kan takùn wa sílẹ̀ lọ́rí alólè mi ti lé mi pẹ̀lú mọ́tò ẹ́ obìnrin ló lé mi tó tẹ̀wé lókàrà obìnrin ìjábíàn ìjábíàn sísá ni fáyìn kan o dá ó ń bá ó lé o kàlókàrà dé Táíwò ó ti sọ fún ọkọ ìkíni fẹ́ẹ́ rí iná ẹ̀kọ́ ní ara ó ti léètì ó ti pé kọ́ńtàrà gbàgbé láyé ni àwọn ẹni kó máa lọ wáyé pé alágbèjà ń tẹ̀jú mọ́ báyìí báyìí o ti ó kéré jù obìnrin ti pọ̀ gan nísìnyí bẹ́ẹ̀ ni tẹ́ bá báyà mi sì náà nísìnyí ìwà tí ń wò dáa àmọ́ ẹ má bù nítorí pé òtí déwájú òtí màdẹ́wò ti ti àwọn aráwájú tó bá débi tá a wáyé kò ní gbẹ́lì bọ̀dì nù ìmí náà ti máa ń sọ gbà hmm, àbá kan ìyàwó rẹ̀ mẹ́rin ni ìyàwó rẹ̀ ó tún wá fẹ́ márùn kà síbi kan náà kò dá náà ní màá sọ àṣírọ́ ni tó wọ láì tán ẹlẹ́mìíràn ni wà lẹ́ẹ̀dọ́ àbẹ̀wò òun ní ẹ̀pàrà kò sí lọ́wọ́ ẹ̀ tí ì rẹ̀ o fi àgbá nìkura mọlọ́bìnrin kan tí dàmúlà tí dàmúlà máa ní Ògbómọ̀ṣọ́ ó ní wà láàbà tí wà fẹ́ kan òun sì kú mo tí ma pa ọmọ Ọlọ́run ó lè fa ìtàn mo náà ti pè é ó ní wà gbé ọ sí àfa wà láì mi ni wà dààmú wà láì mi ni wà dààmú wà láì tẹ̀lá wọ́n àti tẹ bá rí kọ́ọ̀lù mi nínú Ọlọ́run ìdí sọ ìbáyé òpó náà rí mo ní ìlérí ṣe táwọn èèyàn bá mọ àgàgà àwọn blọ́gà èmi náà ń wá tábàtà náà ń wá lórí nẹ́ẹ̀tì mi ni èmi náà lọ jà tán wọ́n tún ṣe wọ́n tún ṣe ṣe harifa ibi pé mo dé fìlà àbí mo gbé láwà ní wọ́n tún gbé wọ́n tún sọ èdè kí n tí ẹ̀yin lẹ́sọ̀ ọ́fíìsà mi wọ́n ń jáde mi bíi pé mo wọ mo dé fìlà mo gbé láwà ní ìwé láwà ní àbá àtọ́ láwà ní nígbà tó lé yẹn kí ẹ́ ìgbọ́rùn yára ni kí wọ́n wé gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tèmi wo star ni wọ́n wá ẹ bá jẹun lára mi àmọ́ ẹ má bà mí ló kọjẹ ẹ gbé mi síta ẹ má jẹun lára mi èmi náà ti mọ̀ pé ẹ̀fí mi káṣù ṣe ẹ̀fí mi gbogbo ni àmọ́ ẹ bá mi ló kọjẹ ẹ̀ ní fọ́ọ̀mù o ní wọlé ní kọ́lọ́ bá ń sọ̀rọ̀ o lè bímọ tó tó yàrá yìí torí ẹni tó bí mi inú ẹ̀ ń dùn ní sìn wá fẹ́ mọ̀ dọ̀tí mi ní ọtí bá lóyún ṣìtá nínú bì àwọn ìfúnra ẹ. ìjọba ń lọ fún yàrá ìtàn ọlọ́run òkú eré àwọn tí mo tó àṣírí yìí obìnrin ní sìn kábà ẹlẹ́à abágbà fúnra ẹ̀ antali kẹrìmù ibùnú lè kẹrìmù wàbùnú lè kẹrìmù. antali kẹrìmù ibùnú lè kẹrìmù wàbùnú lè kẹrìmù. wábùnú lítẹ̀rí ìmìlí fún láyé. wábùnú lítẹ̀rí wábùnú lítẹ̀rí ìmìlí fún láyé. Ah, ẹ dà gan ẹnìkan ń sọ̀rọ̀ fún lálẹ́ àná ah, ẹni wú bàbá ẹ jẹ́ kọ́ra wá fún ẹ ti wọ́n ń dídá tó fún dá àwọn àlè máa tójú kàmẹ́sà ká wà nù tá a bá di báyìí tán bàbá rí yín nídìí pé ta ni wàláì tó bá yá ọlọ́run ṣe ta ni sí wa. àwọn tali kẹrí mu ibùdó lè kẹrí mi ibùdó lè kẹrí mi ibùdó lè kẹrí mi ibùdó lè kẹrí mi lè fún wa. àwọn tó bí yín lápẹ̀lẹ́ ẹ̀yin kọ́lẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àpẹ̀lẹ́ yìí bá lẹ̀ ẹlòmíì nítorí pé lọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n á sin wí kí wọ́n ta gbẹ́dùgbẹ́dù láyà ni kí wọ́n ta ń pa kí wọ́n ti bí ẹsẹ̀ tó ti yá wẹ̀ náà ẹ kọjá bẹ́ẹ̀ sẹ́rí tí wàá pa ìgbẹ̀ yẹn yẹn ẹ wá dì mọ́ bá wò ní níyàs. bulala ṣé bulala wé wé wé sẹgbẹrẹ bú tèmi à ọ̀rọ̀ kan wa ṣé bulala ìgbẹ́ ṣé bulala tọ́ba yà kalẹ̀ ó ti bú tèmi à lọ wàhábù nàìjírí ọ̀gá àwọn boko haram tí àwọn olórí burú yìí ṣiṣẹ́ fún nàìjíríà yìí wàhábù nàìjírí tọkùsá wọn máa ká o wọlé ti bẹ̀rẹ̀ ní o ó ti di wọ́n sí o wọ́n wọ̀ ní o wàhábù nàìjírí tó jẹ́ ọ̀gá àwọn boko haram nàìjíríà yìí tí wọ́n ń ba gbogbo yẹn lóko jẹ́ káàkiri yìí ìgbẹ́ ìṣòro jùlọ. ìgbẹ́ ìṣòro wàá bìlẹ̀ gidi lọ gẹ̀ẹ́sẹ̀ lọ́wọ́ fún tùmíà nínú yàrá sukuru lamu baraka lafi kọ tukpọnu sukuru lamu a y'a kuma la donc wàá bìlẹ̀ gidi wàá bìlẹ̀ gidi wàbíyà wàbíyà tokusawa tokusawa ẹtọrọlu ẹtọrọlu ku rẹ ẹtọrọlu ku rẹ ẹnpla kpẹlẹ àwọn baba wa ẹnpa àtàwọn baba wa jẹ ẹ ẹyin wá pẹ ọmọ lẹ àbúlé àbàtìwọn náà jẹ kó ni wọ́n wọ̀ àwọn olówó ẹ̀ lára ṣe wọn ṣàgádà ẹ̀ lára ṣe wọn ṣàgbàmọ́lì ẹ̀ lára ṣe wọn Ibrahim Niyas ẹ̀ lára ṣe wọn sáwùrọ̀ kárírì ẹ̀ lára ṣe wọn gbogbo ẹ̀ mọ̀dì ni wọ́n á da àwọn àwọn arábìnrin yìí kò ní ta fún wọn ọ̀rọ̀ bá gán ẹ̀gbọ́n wàá bìnrin yìí àti múlùtẹ́míà ìgbẹ́ sábùsùn lè lè yá yìí sẹ́wù búrẹ́dà ó ju àbí lè jírí lọ. ẹ jẹ́ ká sọ ní wọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ti yá wàláì mi ní dákẹ́ mọ́ ní dákẹ́ mọ́ gbogbo anybody tó jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ olólùfẹ́ mi ní wọn sún ẹ̀dájọ́ mọ́ ìrọ̀ èdè gbogbo anybody mọ́ àti dákẹ́ tó ẹ jẹ́ ká kó ní wọ́wọ́ èmi ń lọ wá sí ojoojúmọ́ gbogbo tí wọ́n ti rí ayé máa bá ti ẹ tó bá ní àwọn alùsùn náà lọ́wọ́ àbíkó wọn ló bí. mo ń bọ̀ kọ́mọ rẹ̀ jẹ́ kọ́ọ̀tì kan kọ́mọ rẹ̀ jẹ́ kọ́ọ̀tì kọ́ọ̀tì olùdarí àjọ sọ̀rọ̀. sọ. kọ́mọ rẹ̀ jẹ́ kọ́ọ̀tìsì lọ́dọ̀ àgbẹ̀rù fún nàlọ́. kọ́ọ̀tìsì tí ò dára yẹn kọ́ọ̀tìsì tí ò dára kọ́mọ rẹ̀ jẹ́ kọ́ọ̀tì ó jẹ́ ẹyẹ kó jẹ́ ìyé ó dáa ju àlùsùn náà lọ ní táà fún gbogbo yín ẹ máa ń sí òfò ni àsìbí ọ̀rẹ́ àlùsùn náà. wọ́n gé ṣòkòtò wọ́n sì kórùn sí irun. sí ìjàgbá ìgbéraga lẹ fi mọ wọn tẹ bá pàdé wọn. ó ti di wọ́wọ́. ó ti di wọ́wọ́. bẹ́ẹ̀ni ẹni máa bí alùsùn náà lọ́mọ ó sì fọ́ ọmọ. ẹni máa bí alùsùn náà lọ́mọ ó ti tó fún ọmọ. alùsùn náà ti àwọn ọlọ́bọ̀sí ni o àwọn alùsùn náà gẹ́gẹ́ ni o àwọn tẹ́sẹ̀ ìtìláàpù alùsùn náà ní àwọn tó pe àwọn níbẹ̀ yẹn ni wọ́n wí o. wọ̀lìtàmọ́ àsálàfí ìyàwó rẹ̀ ó ti sòfò ọmọ ọmọ rẹ̀ jẹ́ kírísítẹ́nì ó dájọ́ alùsùn náà ẹni tó ti sọ fún ọ pé tó bá ti kú ọ̀rẹ́ ò àwọn tó bá ti kú lọ́nà olóhùn òní sàrà fún wa olóhùn òní bọ ọbẹ olóhùn tó bá ti kú ẹni tó pàdé rẹ tí ò lè kúnlẹ̀ tí ò lè kí ọ tí ò lè kọ ọ lé mọ pẹ̀lú gbogbo ìjà tó jẹ lórí ẹnu oyún àti gbogbo bó ṣe fi owó owó owó ata owó kúlí owó òróró owó kẹwù owó ọ̀rọ̀ tó fi tọ́ ó wá ń gara sí ọba yìí gbogbo ọmọ tí bá ń gara sí ìyá rẹ̀ yóò wọ̀ náà. gbogbo ọmọ tó bá ń gara sí ìyá rẹ̀ yóò wọ̀ náà. ẹ má dàgẹ́ o ṣẹ́gbọ́n hmm. ó ti pẹ́ tẹ́ bá dáyé kò ní ta fún ọba yín gbogbo yẹn yá pátá tóbi tó bá dákẹ́ ẹ̀fẹ́ ìwọ egungun inú mo láì kí n máa rí ẹ post ẹ máa sinai ẹ máa court eléyìí ẹ kú court ẹ ẹ tún tún wọlé mọ̀lẹ́gbẹ́ mo ní ibùdó tẹ́ mí à kí mo wí bẹ́ẹ̀. ibùdó tẹ́ mí à. àti wẹ̀rẹ́ náà jírí. àti wẹ̀rẹ́ náà jírí. ìgbẹ́ ìgbẹ́ àfa àwọn àbàbúrà là jù wọn lọ. ìgbẹ́ àfa àwọn àbàbúrà lọ́fà jù wọn lọ. wòlíọ̀ lọ́run tó yanrantí tó bilala èmi wò lẹ́yìn pè wọ́n ń lọ sí àwọn ìṣòro yìí tí wọ́n tún rí tẹ̀ láìkì rárá tó wọ́ọ̀sì tí wọ́n tún mú kọlọ́ lọ́wọ́ bá ṣe ń bí wá sí bíi kí kìíní ti dé láyé ọdún àkùsẹ́ni wọ́n láyé lọ jẹun ẹni bíi à mo bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ mo lọ Germany ṣe bí ti bá hàn ní ẹ́ ah n ti lọ ó dùn ó wù mí kí wọ́n Nàìjíríà kí wọ́n lọ lọ́jọ́ sísè gbọ́dọ̀ ẹ̀jẹ̀ Christmas ó yẹ wọn nà wọn tẹ́bà tẹ́bẹ̀ wọn máa pa wọ́n sílẹ̀ ẹ̀jẹ̀ yín lọ́dún ṣe búlọ́ọ̀kù láti mọ́lé ẹ̀jẹ̀ kọ́ àwọn bá jọ lọ bẹ́ẹ̀. a ní àwọn ọmọ ogun wa ń nà àwọn ọlọ́wọ́ wa kò wù wa kọ́ wa lọ́dẹ̀jọ́ ọ̀dà kọ́mọ̀dẹ̀jọ́ wọ́n yẹ ká ṣe kéèsì ká nara wa yín lọ́rùn kẹ́lẹ́ ọ̀rùn rẹ̀ dúró mọ́ ká lọ sí kéèsì ká sí kéèsì kí ẹ ṣe fún yín kí ló dé kálí pé ń tẹ́ ṣe lè má ṣe dáhà ti díìnì ni kò lè nà ɔnɔma yɛ yɛ kɔrɛ tina walayi kɔlɔn yɛ dama yɛ kɔtɔ ko sɛnti o de ta sise ebi ebi mali gba tuse ɛdi ni I can change word my word n b'a sɔ kí ni ka to ka ba mu n b'a gbɔ to da to wa sɔ wɔ n'a ma change ne tɛ sɛ ni a yɔrɔ yi o yi bɛ o a yɛrɛ sɛ ni ɛ bɛ kɔrɛ tɛ to tun lɔ ɛ n pè ta tɛ pè ɛ ɛ bɛ fún ɛmutɔ da masala mɔ ɛlɛ amuna ka lɔwɔ bɛ fún ɛlɛ oyin ɛmɛ ɛgba lɔwɔ ẹgbẹ́ bí wọ́n kàn tó bá yẹ pé kágbọ́ ti yín pẹ̀lú àbùkù yẹn lọ́ọ̀fù àdìjẹ́nà àtàṣà yẹn ẹ mọ àdìjẹ́nà tì í lọ́wọ́ tó lọ́ọ̀ lábẹ́. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ gẹ́gẹ́ ẹ̀ dàgbẹ́ mọ́ ayé wà nù ayé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ayé ẹ̀ mọ̀ wọ́ọ̀rì ẹ̀ máa you go see na ẹ̀ jẹ́ kó máa ká máa lọ báwọn ẹ̀gbẹ́ rẹ̀ ẹ̀ máa mọ bó ṣe ń lọ wọ́n máa nà yín sẹ́kùn lórí jẹ́ gbogbo.

sórí fídíò mo ní yàrá ìjà fídíò lọ́wọ́ àbí mo bẹ̀rẹ̀ wa gan tẹ̀lé pa àwa lọ́dún mo ní o ti pọ̀ gan mo ní ẹ̀ gbàtí ìgbìlì yẹn wọn fún mo ra kọ̀mpútà fún yín ni mo ra laptop fún yín ni fídíò yín nìkan pẹ̀ àwọn àgbákò ọ̀rọ̀ tá a lè jà sí tí lóge lọ́yà bẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀tù ní káfíìn ìfàdájọ́ kí la ṣe fún un gbogbo ẹgbẹ́ lọ́wọ́ báyìí fatima ayé góòsù wọn ti kún lọ́wọ́ alẹ́ iṣẹ́ àgùsì láti rẹ̀ hàn náà ìnà àgùsì mo ti dé báyìí àwọn ìfìlà wọn àná wọn sà ọlọ́dẹ mi yóò gùn. amiina. bẹ́ẹ̀ àbá wa nù sùúrù àti àbá ní kalẹ̀ mú kí púpọ̀ ọlọ́run jẹ́ ká rí i àwọn làwọn yẹn kún làwọn kúnlẹ̀ ẹ̀yìn tí wọ́n gan. ìkúnlẹ̀ tí ò sínú ẹ̀sìn. nǹkan méjì náà lẹ̀sìn ẹni sáwọn èyí yá wa àtàwíì mi rẹ ní tí wàá ń bí ìjọsọ pé ọlọ́run pé méjì àbúwà aláìlá lẹ́sà ìlàlá aláìlá lẹ́sà ìlàlá tí wàá ti mọ ayé o kò sí dókun kọ́ ẹ̀mí sùn a lè mọ ọdún a lè mọ ọdún tó ra wa àwọn kan mọ ọdún kí wọ́n lè ké bá káàró ìwọ̀n kan wọ́n lè fi sẹ́bi lè wọ́n lè fi alẹ́ mọ̀ránà lè o lè parí ojútùú kwan nìkan àwọn sùdé sí nìyẹn àwòrán yẹn nàìjíríà bí pàtẹ́kínà àti nàkó sálámà. má sálámà ẹ̀rọ jẹ olùkọ́ rẹ ní nínú àti náírà wọn dọ̀ọ́rọ̀ tó o bá wọ ìròyìn ìròyìn ní bí gbọmọdọ́gbọmọ wọ̀nyí ẹ̀dẹ́ ọba tàwọn ọba nàìjíríà wà nàbí sàwùjì. olóyè sọ̀rọ̀ kò balẹ̀ kí fún àjàmù kí náà sí náà musalama mo lọ kí mo bọ́ sí ọjà mo sẹ́ni yára láti mú ìyá rẹ káwọn àti olùdó ká dé kó dẹ̀ gbogbo sọ́wọ́ bọ́ sùn ẹ̀ wá sọ pé ìgbà wọ̀ náà ọlọ́run alẹ́ gbà mọ́ n bẹ sọ̀rọ̀ kan àmọ́ àfa kan náà wà lùsùn náà ó láìkì rẹ̀ torí ẹ̀ níbi sọ̀rọ̀ n bẹ sọ̀rọ̀ sẹ̀sẹ̀ báyìí bọ̀ mo tu fún ìjẹ́rìí mo ní sẹ́wù ọ̀sẹ̀ ni mo sọ̀rọ̀ tó bá gùn ẹ̀ má wọ́n ti lu bíìtì sọ̀rọ̀ yìí mo ní à ah, oríwọlé tí wàá rí bí thirty something nígbà yìí thirty something gbàtí tó bọ̀ sí lọ́wọ́ ẹ̀wọ̀ mi ó ti hùn mí àwọn ọmọdé tèmi à wọ́n sọ pé fún mi lọ́rùn pé ẹ̀ ń kọ́ àbúkù bá wọn gbogbo àwọn ọmọ kéékèèké ní kọrin sílẹ̀ nù ó mọ kúndùn tèmi àkáàkì wàbí àkáàkì wọ́n mọ orin káàkiri ayé àwọn kẹfìrí àwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n á dún àwọn lu bíìtì sí fún mi ní ó ti dá láàmú àbí kọ ẹ ẹ ẹ bí ti ní wọn á dùn yẹn kí mo ṣe ń ṣe njọ bá wọn bú mi ẹyin ò sẹ njọ bá wọn bú mi tó ń gbọ́ àwọn afọ wa ẹ ṣe ló bú wọn èmi wọn tèmi sọ wá ní ẹ ẹ ẹ bá wọn ní sùúrù àwọn ìyá yìí ni wọn ọmọ ìyá mi ni wọn njọ tí wọn lálà sí àwọn tọmọ àbí àwọn jẹ o sí bẹ́ẹ̀ kó sọ fún ọ gẹ́sọ́ kìkì nìyẹn àgbọ́jà ẹyin pẹ̀lú wọn wípé ẹ̀ ń kọ̀ǹtò wọn lónìí ẹ̀ bá wà lẹ́nu ọ̀rọ̀ àbádákẹ́ fún yín pé àwọn tó ń gbé ìjà wa ní alágbèwọ̀n náà yín sì Ah, eh, eh, eh, ẹ ẹ lọ́wọ́ yẹn kọ̀ǹtró ẹni ká àdáké àwọn ọjọ́ lọ́wọ́ owó yìí mo kí àwọn àwọn òní dàbí àwọn gbàjẹ́ fún yìí ìyá fúnra ẹ obìnrin ti ti ti ti síbi ọkùnrin ẹ sì bọ ojú lábẹ́ àbá ń lè dùn ìgbà tó ń sọ fún mi bẹ́ẹ̀ lórí fóònù mo ń lọ tẹ̀ oníwàásù mà wá ojú àwọn ilé á nínú ilé. nínú ilé. màmá mi ẹ̀há ni wọ́n ṣe kú mo ti dàgbà bí ọmọdún mẹ́ta mẹ́rin àbọ̀ sí márùn-ún mọ́mí yìí máa ń pà lọ sóde gbà míì wọ́n gbé mi lọ́wọ́ báyìí wọ́n sì gbàgbọ́ mi sí ẹ̀yìn nínú jìbá bá. Ah, sẹ̀ o ẹ máa ń fún sínú ahaba yìí sẹ́rẹ́tà ha tó àbí ayọ́ba yìí ayọ́ wọ́n mi mi wà á gbé fún mi padà gbà yìí alákàtà orí wọ́n tún wọ́n gbé mi wọ́n pa àbúrò mi wọ́n mi mo fi ọwọ́ tó agbègbè lọ jọjọ ìjọ tí ò sójú táwọn olè ọbẹ tí wọ́n ti gbé mi sínú ọkọ̀ àwọn oníjìbọn ọkọ̀.

wọ́n tún wá bọ́ ẹ̀ padà wọ́n á mú mi ìkan wọ́n ti gbé mi wọlé àwọn ti wọlé tọ́lá àwọn olùwé dúró fún ẹ̀lẹ́kọ̀ ó dà kí wọ́n ṣe bẹ́ẹ̀ sí náà ni ọ̀pọ̀mọ́ wọlé pẹ̀lú sí ń jẹ o wọlé pẹ̀lú sí ń jẹ o wọlé pẹ̀lú sí ń jẹ o ee sí ń jẹ kọ́ wọlé pẹ̀lú sí ń jẹ o olóyè ọ̀pọ̀mọ́ olóyè ọ̀pọ̀mọ́ olóyè ọ̀pọ̀mọ́ so wọ́n ní mi wà á ti wọlé èmi wà á ṣẹ̀ṣẹ̀ báàgì wọn èmi ní gbé lọ́wọ́ mo dáàgì wọn àmì láti kiri owó ìtàn dàbí ibadi wa asalain Ọlọ́run kò dáa gbogbo àwọn tó kù ètò ìdí àwọn ọmọ Ọlọ́run da ikú ọmọdé kẹ lọ bẹ́ẹ̀ má tèmi yẹn kì í dùn mí rárá sígbà tó bá débẹ̀ tí mi kì í rí bíbé dọlọ ṣe fún yìí kò dùn ìyàdà fún mi wà ní ìgbà tí wọ́n wà láyé tí mi ò tí ì bá ìpè yẹn bá ti ń lọ màá lọ kí wọn dé aláya mo ti ń travel wọn pété ọlọ́run sọ wọ́n tún wá rìn tàkì mi lẹ́yìn tí fi dé gbọ́dọ̀ táwọn kà ẹ máa lọ rí àbúrò sọ náà mi wọn kò tún sinmi débi ọ̀pọ̀. wọ́n tún sinmi débi mọ́tò wọ́n á sinmi débi mọ́tò ẹ máa lọ ẹ sì máa lọ ẹ sí wọ́wọ́ gba mọ́tò òsì òsì òsì táàsì mọ́tò mọ́ wọ́n fẹ́ rí ẹ̀yìn mọ́tò wa bí o lè mọ́ lọ lé kí mo lọ lé báwọn ìbílẹ̀ mi ìbílẹ̀ mi wà ẹ̀ stáàtì mọ́tò máa lọ ìbára wo lórí wa lọ ìtọ́ wọn àṣà wọn wà wọ̀ lọ táàsì para táàbí rí wọn mọ́ táwọn fi bọ́kù náà gbàjì mo ńlá kẹlẹ́ hàn mo yóò ti kí àtẹlẹ́ hàn tọ́lọ̀ bá tú fífẹ́ obìnrin lẹ̀ tó bá túlẹ̀ pé kókó mẹ́rin kó di táàtì àbí wá mílíọ̀nù o lè torí àánú kí n kó gbogbo ètò à nàìjíríà pé ẹwọ ilé máa jẹ o mo ètì kí àdìgbẹ láyé ètì ẹ gán mi láìkẹ wọn máa ń sẹmí o torí èmi máa bẹ gbẹ tó mi wọn gba ìyìn tètè understand ìgbé àwọn ẹtẹlẹ bí o bọ ọdún sẹ́yìn máa ń jà pẹ̀lú àwọn gan tí màá lọ kí tó sọ hmm, ó lè ṣe òun yẹn gan òun tó ṣe òun gan ó lè ṣe òun ó ṣe àṣẹ òun àbá kí ni tí mo fi máa wí ní tó wù sórí kí o kí kókó ọ̀hún gan tó yún gan orí ẹ̀ ti yí. àṣewé àṣeyìn yẹn bí obìnrin nìkan àwọn àṣeyìn wò wọ́n ṣe ju àwọn lọ. wọ́n ti wọ́n lásán ìwọ̀n níṣe ètò pé ten years. ẹ ti gẹ́tì mi pé mo understand àwọn ìyàwó mi àwọn obìnrin mi o ètò ten years wọ́n ń dàbí dàgbà òní tó bó ti wò mí yẹn ó ń túmọ̀ sẹ́wọ́n kí ẹ bá gbé sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo kan mọ̀ ẹ̀ ń tó wọn gbogbo kan mọ̀ háì hàn kí ẹ máa hàn ó wà sínú fẹ́ràn ẹ o lè máa mọ nǹkan tí èèyàn rò pẹ̀lú bó ṣe wù ẹ̀ mo àfi ń bá wọn lò àti mo fẹ́ tú lé mi kalẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn wọn lẹ́yìn kẹ́ ẹ máa ṣe bí àgọ̀ fún wọn kí wọ́n mọ ẹ ọ máa rìn ní ọ ẹ ẹ nílà ká ẹ lọ́gbẹ̀ fún mi lọ́gbẹ̀ fún mi lọ́gbẹ̀ fún mi lọ́gbẹ̀ fún mi.

fẹ́ kọ́lé kan yìí yàrá sẹ́yìn ìlú lẹ́kọ̀ọ́ fún wa ni orin yẹn kí làkejì ẹ̀ máa mọ̀ bí inú àwọn ẹni fẹ́ fi kí ṣètè nǹkan mà. ẹ̀yin ẹlẹ́yà nínú ilé. nínú ilé. kẹ́ mọ́ sí nílé ayé kẹ́ mọ́ ayé tó bá sí ẹgbẹ́ ayé rẹ̀ ẹja bọ́sálì kìámà ọ̀run kò wọlé lòdì bí òsókèrè nínú tábìlì ràn wá pé àrígbẹ̀sán gbogbo wa aríwá láyé ẹ̀yìn náà ni. táwa fà náà ó kà tó mi olówó kan sí wa ni o ó ju fẹ́ rẹ̀ kí kí gbogbo yìí gbogbo yìí náà lè jù wá lọ ẹ̀ka jókòó lẹ́yìn àgbo mi ìmọ̀ràn ìmọ̀ràn kò wá bọ́ta tẹ́ wá lọ sókè ọ̀gá ẹ̀gà gbogbo yẹn gà gbogbo ọlọ́ gbogbo tá a dé yìí ẹ̀yẹ ń ta kàná yọ̀ ọ́ lọ ẹ̀ ń ta ta kó tá a dà ń dáadáa àwọn ọmọ olóògbé àgbà ah, ah, tẹ́gbẹ́ fìlà gbọ́ bẹ̀ bẹ́ẹ̀ ló lè gbogbo yín. ẹ méjì yìí ló ní inú mi dùn sí yín gan o ẹ dẹ̀ rí ẹ dẹ̀ rí inú ayé yín gbé inú mi dùn sí yín ṣé wàá sí méjì ẹ kú oríire. ẹni tó yọ gbẹlú kàámà ìyá wa yọrọ ni pé yóò wá gbà fún wọn mọ báyìí obìnrin náà ọlọ́run ní kí ìyàwó àdíjà gbà fún wọn kí iṣẹ́ yẹn lè rọrùn iṣẹ́ ìránṣẹ́ kó lè rọrùn àbí kí ẹni tó máa mọ̀ wálé yìí tàbí lọ. àwọn olùdámì sùfíkà bí sábì lílàyé dábòbò àti. pé wọ́n pa èèyàn wọ́n ṣe ẹ̀jẹ̀ èèyàn lẹ̀ nítorí ẹ̀sìn ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́ ọkọ̀ pa àtàlẹ̀ báyìí tí wọ́n ṣàfọ́tà àdámù rẹ̀ àwọn sùfíkà àdámù rẹ̀ tí wọ́n ṣe ẹ̀jẹ̀ rẹ̀ kalẹ̀ nítorí tọ́ lọ́hùn alára ọ̀pẹ gbọ́ngàn fọlọ́ láyé rí tí wọ́n dún kalẹ̀ báyìí tó kú mọ́tò lọ́hùn obìnrin náà. ibùlẹ̀ tí wàá kéré ibùlẹ̀ tí kéré tẹ́ yọ̀gẹ̀ àwọn obìnrin ẹlẹ́wọ̀n dànù níbo obìnrin náà lógun ẹni tẹ́ bá sí lẹ́yìn rẹ̀ ọjà ó jẹ́. ẹni tẹ́ bá sí lẹ́yìn rẹ̀ ọjà ó jẹ́. wàláì alulẹ̀ ọlọ́run gangan ló ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣe é nù ló ṣe parí ẹ̀rù ló ṣe lọ́dọ̀ náà tí òbí bá ní màá bá yé ẹ jẹ tòbálẹ̀ fún tòbálẹ̀ fún lẹ́yìn kò pèkì dákun ló bàjẹ́ yá mi ló tún ṣe báyìí dákun má bàjẹ́ kí ni kí n fún ọ kí ló fẹ́ gbà láì lájẹ wà láì tí ó lè bàjẹ́ ẹni àṣẹ o ìdákun ẹ sànù wa òun ra làwọn ọkùnrin àníyè máa sẹ̀yìn orí wo pé wọ́n ti ṣépè fún wa ẹ lébè kí n ṣe fún wa wọ́n sì ná asùnlá sáwọ́rù bá kò sí bẹ́ẹ̀ ṣe lè tẹ́ wa lọ́rùn tó a tún sì èrè wa náà ni ẹ dáríjì wá ẹ wò ẹ fi wá lẹ ẹ yóò sì máa lọnu káyé lè dùn náà ni tó bá wà bẹ́ẹ̀ ṣe fẹ́ kò ní dùn géèmù ayé káyé lè dùn ni ẹni tó ẹni tó lọ pa nítorí tọ́lọ́ láyé tẹ́jẹ̀ bọ́lá rẹ̀ báyìí tó kú tani kí ló kú fún ó kú fọlọ́ wọ́n pa nítorí tọ́lọ́ kò bẹ́ẹ̀ náà. sáyẹ́sù àti wàlùsù àti fìlìpù áàrì. nínú àwọn ayà nínú àwọn sùúrà mẹ́ta tó gùn nínú Al-Qur'an ẹlẹ́kẹ̀ẹ́ta wọn. súrà mẹ́ta máa ń gùn jù nínú alukur'an ẹlẹ́ẹ̀kẹta àwọn súrà yẹn látò ní sáyé súrà àwọn obìnrin kò sí súrọ̀tù rìjáàlì nínú kurani súrà àwọn ọkùnrin ò sí nínú kurani bóyá ẹ̀ gbórí nínú kurani ẹ̀yin ní súrà àwọn ò ní àpọ́nlé kàtó náà fún yín náà yá wa ọlọ́run fún yín súrà náà kurani ẹ̀ kiri wàláwó kẹ́hìnẹ́tì nìsáwù kàmísì ha sí. ọlọ́wọ́ bá nàti nìsáwù kàmísì lè ha bí. lọ́fùdí láti nìsáwù alárìjálì. lọ́fùdí láti nìsáwù alárìjálì. obìnrin kan bá rẹ̀ mi ní bẹ́jọ́ obìnrin yẹn ó ń zẹ̀ zẹ̀ zẹ̀ báyìí wàláì ó ń sẹ̀gà ìgbẹ́jọ́ mo bá kílò kọ fúláìtì yìí ẹ máa rọ ni mo wọ ọjọ́ yẹn wàláì lọ wọlé sí kankan mo jẹ́ àgbàrá sí lọ́nà padà obìnrin ẹ̀ pàdé ìbàdí láàrin tí mo wọ́jọ́ yẹn ó tó lé méjì láàrin báyìí mo fi wá sí wọn lọ asalaamualeykum asalaamualeykum asalaamualeykum tàbí mo yí fọwọ́ dáadáa asalaamualeykum. Yes, ẹsẹ ẹsẹ bẹ̀rẹ̀ that do thing you ọ̀gẹ́ bẹ̀rẹ̀ dẹ̀ ni òwò gbọ́dọ̀ change yẹ̀ o you? How are you? olùdókè how are you how are you òní gbọ́ how are you I'm fine I'm fine ó sì ní wọ́n sọ ní my name is Labi I'm from which country Nigeria Nigeria olùdókè Nigeria Nigeria Nigeria Nigeria hey I love you láàrin mi ní kí sì fi àlùkò ránì mo ní èmi ló fi ẹbí wa ọlá mo ní listen mi I don't hear too much of English I can hear you I can hear you just talk I can hear you okay mo ní can I have your number mo ní can give my number bá mo number mi ó ètò oníṣòwò ọ̀rọ̀ fi kóòdì ti ọ̀dọ̀ wọn sí i. Nobiswa huwa huka flago high sana. Mahali wana. I saw it. Okay. I'll call you by night. By night. Bye. Bye. Wọ́n máa ṣe bí ẹ̀gbọ́n wọn náà máa pa ní o. Wọ́n ń tẹ́wọ́n lára ẹ̀dì sí. Masmini Masmini ọmọ agadaba Masmini ọkọ tí mo tẹ́jú sí Mùsùlùmí yẹn ní London yẹn àti tìrẹ́lẹ́fẹ́ mi groups abikini ẹ̀mí abikini pọ́sẹ̀ kan kẹrin oye tó sì àti rẹ̀ bẹ́ẹ̀ gbó rose Like, láìkì ní olùlọ fún mi gé anytime magas London pẹ̀lú ní British o kí wọ́n sọ flight mi kí wọ́n send ìṣẹ́kẹ́ sọ fún wọn sọ wọ́n. bí a bí ń pè ṣé ẹ lọ́wọ́ àná wá dìbò àná tí àjẹwájú lòun á Nàìjíríà ọ̀ oh, ní London náà mo fi Al-Qur'ani búra obìnrin kúrò láyé ó ti ṣe àwọn kankan náà ayé mi ní sílẹ̀ pé kò ṣe sọ síta yìí ní ti dáadáa ẹ̀gbọ́n masimini wọn náà ti di mùsùlùmí wọ́n ti bẹ̀ sísè láàfin wọ́n ti kún wọn ní àfáà méjì lọ́wọ́ ní London ọmọ kọ́ àwọn àwọn akáwé làádábí àfáà tó wà London mo sọ fún wọn pé mo fẹ́ kí èyí àbúrò yẹn wọn àwọn ohun tẹ́ dàbí làwọn pé àwọn tó lẹ́nu arábì àwọn tó lẹ́nu arábì fati àtàwọn ìkọ wọn ni máa kí láwọn náà kò ní sùúrà mi. ẹlẹ́yìn fi kí wa wọ́n ló kú yẹ dákẹ́ ní o àfi ká mistake kan tẹ́yìn ká sí mistake lára dé kẹtọ́ la wá sí kẹwà ẹ fẹ́ ẹ̀sìn ẹ̀fẹ́ máa fi wá sí kẹtọ́ ẹ̀fẹ́ ẹ̀ ní ẹ̀mẹ́ lẹ́sìn ẹ̀ ti sọ̀yún ẹ̀ ti sọ̀yún mọ́sáàsì mi sà ẹ̀ ti sọ̀yún ètí mo wẹ̀ sọ́dọ̀ ẹ̀ ti mo wẹ̀ sí mùsùlùmí lọ́dọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ti sọ́dọ̀ mo ti dẹ́yìn mo ti wá rí i pé kí n bá yín jàdàbà lò yín ẹ tó bá hate me bí ìjà yẹn hate me like me I don't like you don't like you if you don't like me for I'm um, fighting with them don't like me again èmi gan I hate you bàtà yín yẹ̀yẹ́ mo náà bí mi ó sì bá mi jà bá àwọn àwọn jà. obìnrin obìnrin pọ̀ nù ayé ẹni tó yọ ikú nù ayé ayé ti bàjẹ́. ànábì ṣe kẹ́yìn ayé ẹ̀yọ̀ bá ànábì ìyá wa. guy si di ẹyìn ma he's a Jew stinking Jew stinking Jew ẹ̀yìn èrè ẹ̀yìn èrè bàbá ti guy si di ẹyìn ma gba Jew Jew Jew Jew ẹ̀yìn stinking Jew stinking Jew ẹ̀yìn èrè ọ̀ si di ẹyìn ma ọmọ aláàfin gbogbo lẹ yóò bá zikẹ́ ní zikẹ́ ní ọba ọba kéésù ẹ̀ ẹ̀ bá wà ní ìdílé fáìn mo fẹ́ yìnbọn ti ti lọ ẹ sọ fún ọba yóò rí program ọba sọgbọn náà sọba twenty nine ẹ méjèèjì ń fún yín ní àwọn obìnrin ọba sọgbọn ẹ ẹ sọ fọkọ ẹ kí wọn mo ti invite yín àbúrò mi ni wọn fẹẹ ṣe program mo fẹẹ bá a ṣe ti tó tó zẹ mo fẹẹ kẹ wá ọba kéésù àwọn bọ́ọ̀sì fún apàdé yín àwọn olórí méjì ń sẹ̀dá méjì náà méjì náà nù ọba jẹjẹrẹ ẹ ti máa fún kúra yín ní kẹsẹ ẹ rí ọkọ òun wà gbádùn irú túsàn báyìí dáa ní kọ́ńtà ẹ̀ lọ́dún mi. sọ́ọ́lì wú dẹ́bì. tẹ́ ń bá níbẹ̀ àbẹ́rẹ́ yìí ìwà ìwà ń náà sáré wáyé ọmọ yàrá kan mi ọmọ yàrá kan mi. báyìí wú dẹ́bì ọ̀dọ́ òmìnira ìsìlámì nínú islam yìí tó tóbi tó kéèyàn máa kóbìnrin lé ẹ wo bàbá mi àti àwọn wọn ẹ jọ sọlá kan náà ẹ nípa àmà fílà làgbé ó sì ti bá ìgbà kan tẹ bá ń wo fídíò yìí gàyẹ́gà ní ìmọ̀ lóye mo rọ ọkọ ah ẹni tí màá fi àfa ẹ̀yin tẹ́ fẹ́ bàbá náà orí orí dá orí dá orí yóò burú ṣùgbọ́n àwọn ọmọ yín ẹ̀já wọn tó dàfa a ah, ẹ bá fẹ́ àfa ẹ bá fẹ́ àlùfáà ọmọ náà yìí o ẹ̀ níta yìí o ó ti kú òtijọ́ o àfi àbúké mọ́ o àbẹ̀wòlè mọ́ o pé ẹ wọ́n ẹsẹ̀ wọ́ọ́kù ni ọlọ́wọ́ ti yòrè yẹn ti tán ara rẹ̀ àmúgbọ̀n ọjà yìí ọba lọ gbé sákàdì jẹ òun ló ló fẹ́ lágídí kùn mí. ọlọ́ọ̀kẹ́ ní sáà ọ̀tá bíbí lọ́wọ́ bí. kú ni kí ni kan jẹ́ ozone layer ozone layer òun náà fi gba agbára ọ̀run òun ní kúbọ̀tún àríyá wọ̀ kúbọ̀tún harakíyá wọ̀ kúbọ̀tún magnetisíyá òun ní power of eating ó ní agbára ìgbóná ó ní agbára ìyíkọ́ ó lè ní agbára ìfàǹkà ájásíbíyà òrùn òrùn ní yí ayé bí bọ́ọ̀lù ó ní magnetic ó gbá tó pọ̀ mọ́ ẹ wá bí wọ́n ṣe tó rùn sí wọ́n á lo abo fún nínú èdè sí abo máa ń sin sábà ó fi wá ní wàhálà tà ní èso lẹ́sìn ṣáwùsì àìbò ká pé òrùn bí abo kò kó àìdábá òrùn torí pé iṣẹ́ akọni ṣe kọ́mọ pè é lóbìnrin kò kó kò ká ìjọba yín obìnrin tó jọ pé lọ ní. ọ̀tọ̀ mi tún lè sí ní ṣàwòsí. síbẹ̀síbẹ̀ náà kí ni oṣù bá ń ṣe lọ títí tó tó tó tó tó kódà oòrùn ní ti ń fúláṣì ṣùpá tí fi rí ìmọ̀lẹ̀ fún wa oòrùn kò gbà kọsẹ́ rí báyìí lásìkò ayé nìsín oòrùn fúláṣì mi ilẹ̀ tó sùn sí Amẹ́ríkà wọ́n lò ṣùpá bẹ́ẹ̀ oòrùn náà ní fúláṣì ṣùpá yà tó fi ń rí ìmọ̀lẹ̀ a tún yí síbí nìsín èmi yóò tó kún kún òrùn náà òrùn ó kò mí wíwà nínú ìdúró kan àwọn fúláṣì sùpá yìí òun ló tẹ̀wọ́lẹ̀ fún wa bí. bí o sọ sùpá kò so bí o sọ sùpá bí o sọ kò so sùpá òrùn ní fúláṣì òsùpá is like pop iná tí ń tàn nú ẹ̀ òrùn ni kẹ́bílà reflective òrùn lòsùpá fi ń tàn tí o bá sí reflective fún yín kò sọ́kùnrin. tí o bá sí reflective fún yín kò sọ́kùnrin báwo lèyàn fẹ́ gbádùn bí o sì dúdú àdáwò fún wa bí o sì reflective fún yín o sá wa lọ́mọdé àtàrà wáyà o obìnrin jù wá lọ ha obìnrin jù wá lọ wọ́n tóbi bá wọlé mọ̀ ní o ké o sì ayé wa bá sì wà gan wọ́n máa bínú àwọn àbọ̀sẹ̀ ní wàhálà bínú inú ayé rẹ ti lọ kékeré kàti sí ọ wọn wọn ní ẹlọ bèrè lọ́wọ́ ìyàwó ẹ ìyàwó ẹ wọn lé alájì ìbínú sí i spirit ẹlẹ ti bínú sí ọ. sẹ́ni kìíní kàtí mọ̀ bàbá bẹ̀yìn fún mo ti bẹ̀yìn fún lẹ́ẹ̀kan a ní bọ́m̀bì yẹn ẹ ti pọ̀ ju ẹ fáyín ju ọmọge tó fáyín wà adélébọ̀ tó fáyín wà kòjọ́ ọmọge kòjọ́ adélébọ̀ tó fáyín wà kíkẹ́ ṣé ká máa wòye ràn ní ẹ jẹ́ bí awọ́ wàhálà lọ́rùn lẹ̀ ẹjẹ́ àjàyè kámọ́jẹ́sọ. ṣé sẹ́gun fún yín ní simple arithmetic kan alùpàá nìkan sọ fún wa o alùpàá sọ fún wa pé gbàtí sọ̀rọ̀ pé yàhábù ìmọ̀ yà ṣááwù ìnáfà wọ̀ yàhábù ìmọ̀ yà ṣááwù sukura ó mú ìnáṣù anákìrà ìnáṣán ó wá mú dùdú wa ní marifa azukura ó lè yẹ kó yẹ pé àwọn afáà tẹ ẹ jẹ kó wá ké pé inas tó wáyé ní nàkàrà yẹn nǹkan tí ò ní yé nàkàrà tó pọ̀ gan kánté ọlọ́run ní tó bá wù wọ́n òun lè fún yàn lóbìnrin bí gbàtí ó mú gbólóhùn tóbìnrin wá ó mú wa ní alifu àti lam ó mú wa ní abọ́rí pẹ́pẹ́ nàkàrà pé ọ̀kájà obìnrin ní wáyé lápèjúwe káyọ̀ bí ọgọ́rùn-ún èèyàn ní wáyé lóòótọ́ tán bí sẹ́fíntì ní obìnrin táàtì ní ọkùnrin ó dẹ̀ ní ẹ̀túfà ikí mọ̀tọ́ bẹ́ẹ̀ ni pé ìtaàjẹ ọgbọ́dọ̀ pọ̀ ju àwọn tá a fẹ́ jẹ lọ. rice lisi ọ̀pọ̀ tó lọ Nàìjíríà tí wọ́n yẹ pé pàṣẹ́ntéèjì obìnrin tí wọ́n yẹ jẹ́ táàtì tí ọkùnrin sẹ́fíntì á nù para wa kò sì yàwó yàwó á tún fẹ́ kò ní tó ọlọ́run á mú wá ní kíkẹ́ pọ̀ gan ká lè kó yín ẹnìkan ò ní sọ pé òun ẹ mú yàwó yàwó ní ìbò wa ò rí mi ni lọ sí àwọn skul tó jẹ́ pé ó lé gẹ̀ẹ́sì ni wàá rí àwọn five five yẹn bẹ́ẹ̀ ọmọ mi kò ju ọmọ fourteen years lọ ó dàbí ẹgbẹ́ ni ó ti ìwọ náà ló ní àwọn ọkùnrin à ń gbádùn o gbádùn o gbogbo bẹ́ẹ̀ ni ẹ kú wa yìí ẹ tó tè ẹ lo gíláàsì ẹ lò gbóòrùn torí wa náà ni gbogbo ẹ̀ lẹ́tù lẹ̀ nulẹ̀ tulẹ̀ tulẹ̀ tulẹ̀ tulẹ̀ tulẹ̀ tulẹ̀ tulẹ̀ tulẹ̀ authentic Saraki eléré àgbà wọn láì bó ti lọ dùn nínú yín ara ń tí àkọọ́lẹ̀ dé sí nǹkan tí ò fẹ́ ṣẹlẹ̀ sí ọkọ kú ọkùnrin yẹn ní àwọn mẹ́rin lágbègbè náà mẹ́rin yẹn èyí àgbà ó ti wọ́ bíi fifty fifty two or fifty four o ti wọ monopause ó yìí lè gba náà wọ kò ní di ọkùnrin mọ́ sẹ́wárí nọmba two nọmba three nọmba four àwọn yìí wà wọ́n yìí lè gba náà ta ni ó fẹ́ wọn nígbà tí wọ́n bá ní ọkùnrin mọ́ níyàwó mi ẹ má bínú o kí n fi hàn kí ẹ lọ sí mítìrì mi o ẹ lọ tó rò ẹ lọ tó rò pa àwọn kan wà àwọn ò tí ì rọkàn nílí láyé wọ́n pọ̀ gan when you work on the same àwọn kan wà àwọn àtọkọ wọn jà ní wọn túká tani ọ̀fẹ́ wọn ẹ tún mẹtìrì sí i ìyá yìí ni ẹ máa gbádùn ẹ ẹ máa gbádùn rẹ tí yóò ní bàjẹ́ kẹrìmà káwọn sí lọ ẹ ọlẹ sèmítìrì màmá yóò gbà owó lọkọ yẹn kí ló wọn da wọn ó wà àwọn ìyàwó sikẹ́ni ní sìn ẹ̀mí sikẹ́ni kò balẹ̀ mi bá wà. ẹ ẹ wọn á o ẹ fún o kí lè jà sí gàdí kìíní yóò kú ń bá yé sì yóò rò kí ẹ jẹ́ ń jẹ́ tèmi ní wàhálà lọ́lí kọ́ ọkùnrin náà àwọn ìyàwó sikẹ́ni méjèèjì ọlọ́run ní jẹ́ sùn. obìnrin tó ọkùnrin lọ ọlọ́kan kó sábẹ́ wa ní yá wa fún rẹ̀ ẹ̀mí yóò gùn ìta sí lọ́dún yìí kò ní já wa àwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wa fún ẹ̀mí ọlọ́run jẹ́ ká rí bàbá wa kékeré dábàá bí n dúró lọ àwọn bàbá kékeré ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn àwọn afá wa ní kàlẹ́ bíi ìsákòlákòlá afá wa ànàkú alágẹ̀ẹ́ ló ń jẹ ẹni tí máa sọ̀rọ̀ kọ́ ni champion ọ̀rọ̀ kan ni lórí àwòlíyá ẹ̀ àti ẹ̀ka ẹ̀dín náwó jáde ẹ̀ka ẹ̀ náwó wọ̀ áá ah, ah, ẹ̀ ní sùfù láíláí. amínà. ẹ tó wá fáìn ẹ bá dé London á ẹ máa máa jẹ lọ ọlọ́run sáà dẹ̀kọ̀ rí bàbá wa àgbà ọ̀rẹ́ mi ẹ̀ ẹ̀ àwọn nàìjíríà sí ẹ̀ àlùfáà sí àgbà bá wọn nù. Ọlọ́run jẹ́ ká rí bẹ́ẹ̀ bàbá mi ní kàlẹ́ kí bàbá wa ẹ̀mí yóò gùn sá àwọn ìjọ àwọn àlùsùn náà ìsìlámù ní wọ́n ti àjọ àwọn àlùsùn náà ṣùgbọ́n àgàdì ni wọ́n àwọn náà lè mú gbogbo mo lè jẹ́ yìí ẹ̀ tó ní mí nì gbogbo ṣùgbọ́n ló ní mí ní ìjà àpá àfẹ́ nìkan kan ẹ̀ orú ṣùgbọ́n lè mí jẹ́ kò sí ṣùgbọ́n wà tí lè pè mí ránṣẹ́ ló ń jẹ ká rí bẹ́ẹ̀ mm, mm. ẹ̀mí ewu fasa gbogbo àwọn afa wa ló fà bàbá wa sílẹ̀ alẹ́ mi ló ń jẹ ká rí bẹ́ẹ̀ ẹ bá kí afa wa bàbá wa gbà dọ́kítọ̀ adájí dọ́kítọ̀ adébísí bàbá wa ṣe ká bàbá ọ̀sẹ̀ tó ló ń jẹ ká rí bẹ́ẹ̀ ìjà yìí tiẹ̀ lórí kí n wá darí sí kíkí ni ẹ̀ kí àkàmọ́lá kan. àlùfáà ti ń bẹ nílẹ̀ yìí ọmọ yẹn wọn. ọmọ yẹn wọn.